أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودخل معه السجن فتيان خير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاطر السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليه تني قدي منا منا وقدي أوليري èyí tí ọlọ́run ọba tó sì tó rẹ̀ kalẹ̀ fún wa nínú èyí tí à ń kà táàdẹ̀ ń tu táàdẹ̀ ń gbọ́ yí táàdẹ̀ ń bẹ lọ́run pé kó ṣe nírọ̀rùn fún wa láti máa lò níta bá gbọ́ mẹ́. ọ̀rọ̀ anábì wa Yusuf alayhi salatu wassalam bẹ́ẹ̀ náà láti wá nínú ẹ̀kọ́ tàná anábì wa alápọ̀nlé yìí wọ́n ti jẹ́ wọ́n ti pa àyè dà wọ́n ti pa ipò dà gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe fún wa nínú àwọn ẹ̀kọ́ tó rí kọjá ní nǹkan bí ọdún tó lọ àní àwọn ààyè tí ànábì wa Yusuf tó ti sáyé ọmọ pọ̀ díẹ̀ wọ́n sáyé lọ́dọ̀ bàbá wọn ṣùgbọ́n àkókò tí wọ́n lò ń bẹ̀ kéré púpọ̀ àríyé musalatu wasalam lẹ́yìn wá àgbà náà wọ́n kúrò ń bẹ̀ wọ́n sáyé nínú kòtò a lè sọ iye àkókò tí wọ́n lò níbẹ̀ ṣùgbọ́n wọ́n sá lò díẹ̀ nínú ìgbésí ayé wọn níbẹ̀ lẹ́yìn wá àgbà náà wọ́n tún sáyé ìsáyé ẹrú lábẹ́ ọ̀gá nígbà tí wọ́n tún ṣe yẹn wọ́n tún ṣe ilé náà lọ sàá ayé mi tó wá dé báyìí òun náà láyé inú ẹ̀wọ̀n tá a bá ka gbogbo ìgbésí ayé tá a ká ní mẹ́rin lákà ìkan nínú ẹ̀ nìkan ló tutù ń bẹ̀ nígbà tí wọ́n wà lọ́dọ̀ bàbá wọn ó hmm. nìkan ló tutù kò sì tún tutù dáadáa náà hmm. torí pé àwọn ẹ̀gbọ́n wọn kórìíra wọn bí ọba ti sí bàbá nílé inú ilé bàbá tún gbóná mọ́ wọn náà gbogbo gbèsè ayé yìí yóò jẹ́ ká máa fi ṣe àkọmọ̀nà fún ẹ tó ń gbọ́ mi tó bá jẹ́ sí pé gbèsè ayé rẹ kò tí ì tòrò látìgbà tó ti bẹ̀rẹ̀ mọ́jà kan wọn náà máa wo ànábì ọlọ́run tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí wo bí wọ́n ṣe sáyé wọ́n ń ní level next level tí wọ́n kì í sí next level lọ síbi ìrọ̀rùn level ìtí wọ́n ti ẹ̀sìn wá wà yìí ọ wá fẹ́ gbóná pọ̀ ju ti àwọn ètò síwájú lọ ní kúkú anábì wa Yusuf alayhi salatu wa salam ààyè míì ni wọ́n tún ti ń sáyé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wọ ẹ̀wọ̀n alayhi salatu wa salam nígbà tí wọ́n dẹ́wọ̀n iṣẹ́ ti bẹ̀rẹ̀ ń bẹ̀ iṣẹ́ ìwọ náà sì mọ̀ pé iṣẹ́ tí yàn máa ń ṣe lẹ́wọ̀n iṣẹ́ bọ́ra ni ó ń pè ẹnìkan gbowó ọ̀yà tó bá ṣiṣẹ́ nígbà tó wà nínú ẹ̀wọ̀n ìlú ẹrú ìlú náà ni wọ́n máa lo ẹ̀lẹ́wọ̀n ànábì Yusuf tó ń ṣiṣẹ́ ààrẹ ìsọ̀láàtò wàsálàmù wọ́n tó ń ṣiṣẹ́ nínú ẹ̀wọ̀n iṣẹ́ mímọ́ ṣùgbọ́n wọn ò jẹ́ kí gbogbo wàhálà yìí àti ìpọ́njú yìí kọ́ dá wọn gúnlẹ̀ kúrò níbi iṣẹ́ ọlọ́run ọba tọ́lọ̀ ń fi ràn wọn gangan àwa náà ń pàṣàmọ̀ fún ọ bóyá ọ̀kan lọ́wà lẹ́wọ̀n tó ń gbọ́ wa lọ́wọ́ báyìí tó jẹ́ sí pé ìpìlẹ̀ iṣẹ́ rẹ òun náà ni kọ́ máa pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run ṣùgbọ́n àdánwò kan àbí kejì ẹ̀wọ̀n torí pọ̀ wà lẹ́wọ̀n wá ọlọ́run tó ń ṣe sílẹ̀ o bẹ́ẹ̀ náà ni ọmọ ń gbà àwẹ̀ láwọn ọjọ́ kan ọmọ ń jí lóru tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ń kí alukur'an tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ń preach ọmọ ń pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run wọ́n á torí ìpọ́njú tó ṣẹlẹ̀ sí ọkọ wa já gbogbo ẹ̀ sílẹ̀ kó sì mọ́ ẹ̀lọ́mọ̀ wípé anábì wa Yusuf alayhi salatu wa salam wọn ò jẹ́ kí gbogbo àwọn hílàhílò ayé yìí kọjá wọn kúrò níbi ojú ọ̀nà èyí tí ọlọ́run ọba tó gbé fún wọn òun náà ni ká máa pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba òun náà ni ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́wọ̀n nta ma expect ni pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ànábì wa Yusuf nú ẹ̀wọ̀n yóò wọ́n náà àbáyọ fúnra rẹ̀ pé kóun ó lo opportunity nì láti fi jáde kúrò ní ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan náà ẹ lọ mọ̀ wípé òun kọ́ ni wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ o bó tilẹ̀ jà sí pé wọ́n sọ ń tọ́jọ bẹ́ẹ̀ ní parí ṣùgbọ́n àwọn Yorùbá máa sọ pé ní tí bá ń dùn ni ní pọ̀ lọ́rùn ẹni tí wọ́n bá ní kíní dán ànábì Yusufu jù nínú ẹ̀wọ̀n sí kọjáde ń bẹ̀ ní àbí kórìsí ọlọ́run ọba sí ní tá a sọ ni pé kórìsí ọlọ́run ọba sí ń bẹ̀ ìyẹn ló fi ló fi jẹ́ pé ní tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tí iṣu àwọn méjì tí wọ́n jọ ẹ̀wọ̀n yìí àwọn méjì mìíràn tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ tí wọ́n lálàá wa yìí alayhi salatu wa salam wọn ò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wípé bó lèmi náà ó ṣe wọ́n bẹ̀rẹ̀ dáwà Eh, ọ̀rọ̀ dáwà tí ànábì Yusuf ṣe alayhi salatu wassalam nínú ẹ̀wọ̀n yìí oríṣiríṣi omi ọgbọ́n àti omi òye òní àlọ́ parí síbẹ̀ yìí náà la fẹ́ tẹnubọ̀ yìí ọlọ́wọ́n bá dá alẹ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti wẹ̀ wọ̀n tán wọ́n sa alábàápàdé àwọn ọ̀dọ́ méjì ń bẹ̀ àwọn ọ̀dọ́ méjèèjì yìí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba ìkan ń pọn ọtí àti nǹkan mímu ẹlẹ́rìn dòdò fọba ìkan ń ṣe bread oúnjẹ fọba wọn fi alege wọn mú wọn wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ṣaburú sọ́ba adẹ̀sọ fún wa nínú ẹkọ tó lọ pé n hàn jù ní fi poison sínú oúnjẹ ọba ni wọn wá mọ́ àwọn méjèèjì torí pé fẹnu kò ní pé ìwọ fi sínú ọtí ìwọ fi sínú oúnjẹ bí ọba jẹ yóò ṣe kíni yóò mú tàbí ká ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé wọ́n ní kọ́kọ́ lọ jù wọ́n sẹ́wọ̀n náà káfílẹ̀ bá a mọ irú ìdájọ́ tá a fún wọn ṣé ikú ni wọ́n kú ni àbí ẹ̀wọ̀n ni lásán ni wọ́n wọ̀ ni láti ń sọ fún gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ máa fura o kìí ṣe gbogbo tí wọ́n bá ṣe fún ni là á jẹ́ o kìí dẹ́ ṣe gbogbo tí wọ́n bá gbé fún ni là á mú o ìfura ló bá ọba yìí lẹ́yìn ààbò ọlọ́run ọba ìfura lọ́ba o tó fi jẹ́ sí pé tètè dìkẹ́ẹ̀tì pé àwọn méjèèjì yìí wọ́n pètò pèrò lórí òun ọlọ́run ọba à ń bì ọ́ gbogbo ẹni tó ti gòkè ọlá ọlọ́run mọ̀jẹ̀ kẹ́ ẹ jábọ́ o gbogbo nǹkan tí ó kó báyìí tàbí tí ó kó dààmú báyìí ọlọ́run mọ̀jẹ̀ kó ṣẹlẹ̀ sí o gbogbo ìwọ náà tó wà lábẹ́ ọlọ́lá mọ́sàsì mọ́sẹ̀ o dúró bó ti tọ́ àti bó ti yẹ àti mọ́sẹ̀ lọ́sọ̀ àwọn ilé ìdèrò ẹ̀wọ̀n tí wọ́n ìkanu wọn sì padà kú padà náà ni wọn padà dájọ́ kú fún kanu wọn náà ní padà ló fi jẹ́ sí pé wọn náà tọ́ wà lábẹ́ èèyàn sọ rí pé ńgbà tí ọba ti ń rí bí ọlá sí ń lọ lọ́dọ̀ ẹni tọ́ wà lábẹ́ kí wọn náà máa wò rí pé ta ni ọlá jẹ ta ni yé jẹ ó yẹ kó béèrè pé ẹni tó tí ń jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹni tí ẹ wà lábẹ́ àwọn ọlọ́lá o ẹ̀yin ọlọ́lá náà ẹ fura o ọlọ́run ọba lọba tí dáàbò rẹ̀ bo àwọn ẹrúsìn rẹ̀ kó dáàbò rẹ̀ bo ẹnì wa. ànábì Yusuf alayhi salatu wa salam àwọn ará inú ẹ̀wọ̀n yìí méjèèjì wọ́n ti kí gbàjáre lọ́ba wọ́n gbé fatuwa àlá rírọ́ àlá tútú wọ́n lọ gbé bá ànábì wa Yusuf alayhi salatu wọ́n dẹ̀ yìn nípa ah, rí pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ lánàá pé tó bá lọ béèrè ìmọ̀ àbáǹfààní lọ́dọ̀ ènìyàn mọ́rìndínkù onítọ̀hún o kọ́kọ́ pọn lé kẹ́ni náà lè bá fún ọ ní ìmọ̀ tó o bá wá sọ́dọ̀ rẹ̀ àwọn ẹni yìí sọ pé minal muhsinin. inna naraka ọlọ́run afẹ́ tẹ̀síwájú ọlọ́run ọba sọ pé Ànábì Yúsùfù fẹ́ dá wọn lóhùn qala la ya'tikuma ta'amun turzaqanihi illa nabba'tukuma bita'wilihi. Qala la ya'tikuma ta'amun turzaqanihi. إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي ذلكما مما علمني ربي تركت ملة قوم لا يؤمنون بالله إني تركت ملة قوم لا يؤمنون بالله إني تركت اتبعت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون He said, no food will come to you in wakefulness or in dream as your provision but I will inform in wakefulness its interpretation before the food comes. This is of that which my Lord has taught me. Verily, I have abandoned the religion of people that believe not in Allah and are disbelievers in the hereafter. That is, the Canaanites of Egypt, who were polytheists and used to worship sun and other false deities. بين النبي يوسف عليه الصلاة والسلام wọ́n fẹ́ dáhùn kwẹ́sà táwọn méjèèjì mú wá bá wọn àwọn méjèèjì kan nu wọn lòun lálàyé pé òun fún òun pọn ọtí jáde òun ṣe ọtí jáde ẹlẹ́ẹ̀kejì sọ wípé òun rí wípé òun gbé bọ́ọ̀sì búrẹ́dì lérí ṣùgbọ́n ẹyẹ bà síbẹ̀ ọwọ́ ń di búrẹ́dì náà anábì Yusuf ní láyà tí kò máa tọ̀ ààmù tó tó sàkọ̀ọ̀nì. ọ̀rọ̀ láyà Anábì Yusuf ní mi ò ní dání lóhùn tí ń fi sọ̀rọ̀ ọlá tọ́lọ́run ọba fún mi ọ̀wọ́ tó yẹ ti ròyìn mi lánàá pé inna naraka minal muhsinin. Inna naraka minal muhsinin. Ẹ ti mọ̀ pé mọ́mọ́ tún máa láyé náà ṣẹ̀lẹ̀ ti fi rinlẹ̀ lánàá tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹnu oníkàn náà ni pàǹtí gbọ́n èmi ni màá sọ fúnra mi fún yín pé láyà tí kò máa tọ̀ ààmùn tó rùsàkọ́ ní hí ìlà nàbà tí kò máa bí ta wíìlì hì kọ́bílà ẹ̀yìn àti yàkùmà èmi tẹ́ ń wò yìí bẹ́ẹ̀ bá ti gbé ẹni àlá kan wá ẹ èmi tẹ́ ń wò yìí ọlọ́run fún mi màá tú fún yín ìtumọ̀ ọ̀rọ̀ nà láyà tí kò máa tọ̀ ààmùn لا يأتيكما طعام ترزقانه ẹ̀yin tẹ́ ẹ wá yìí oúnjẹ tí wọ́n wà gbé bá lẹ́wọ̀n yìí tí wọ́n máa ń gbé bá wa sáàf tí wọ́n máa ń gbé bá wa oúnjẹ tí wọ́n máa ń gbé bá wa tá a jẹ ọlá kòókò oúnjẹ náà wọn ò ní gbèdé títí àbí èmi tẹ́ ń wí tẹ́ mọ́là wá báyìí màá túmọ̀ àlátẹ́ gbé wá yìí kó tó di pé oúnjẹ tí wọ́n gbé wá báyìí yóò dé wá báyìí lẹ́wọ̀n ó fi wá pé ẹlẹ́wọ̀n ń ṣe ni wọ́n ń jẹun àwọn sì kọ́ ni wọ́n ń pèsè oúnjẹ fúnra wọn ترزقانه ننز طعام ترزقانه oúnjẹ tí ìsẹ́yìn lẹ sí tí ìsẹ́yìn lẹ lówó ẹ̀ ṣùgbọ́n wọ́n tẹ wà lọ́jọ́ kẹ máa jẹun ọ̀fẹ́ hmm. oúnjẹ tí wọ́n máa ń gbé wá kò ní dé àfi kí n túmọ̀ àlátẹ́gbé wá bá mi yìí ìyẹn ni pé ànábì Yusuf ń sọ fún yí pé mo mà láàtú hmm. èmi ò nílò kí n ṣẹ̀ṣẹ̀ pé padà wá. لا يأتيكما طعام ترزقانه لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله Ìlà nàbà tukùmà bìtàwìlì. Màá túmọ̀ àlà náà fún yín ni ó dájú ni ìlà ìgbékalẹ̀ ọ̀rọ̀ yín yóò fi yíwáyé pé èmi náà ni èmi mọ́là láwọn èmi màá tù èmi náà lẹni tó yẹ kó tù bẹ́ẹ̀ bá lọ gbé bẹ́ẹ̀ lómi ìtúkùtù ni ó sì kíni ni ó tù fún ni. torí ìgbékalẹ̀ yẹn fi hasir oníláyà tí kò máa tọ̀ àmú tó rúzàkọ́ nìyí ìlànà bá tó kò máa bí tàwí níyí kọbílà ẹ̀yà tí kò máa. لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما láàrin yìí nígbàtí wọ́n sọ léyìí tán anábì Yusuf sọ léyìí fún wọn wípé èmi ni màá tú o ẹnìkan ò lè tú màá lá àwọn onímọ̀ sọ wípé béèyàn bá mọ nǹkan tó bá dá lójú tí kì í dẹ́ẹ̀ sí bá fi ṣe fáàrí wọ́n ní olè sọ jáde o anábì hmm. Yusuf ṣàfihàn láàrin yìí pé mo mọ̀ ọ́ ni hmm. ó yé mi ni ìwọ náà lè sọ fáwọn èèyàn pé ah, ọlọ́run pé ah, alhamdulillah eh, ọlọ́run fa amma bi rahmati rabbik anábì eh, yusuf sọ jáde ìwọ náà lè sọ ṣùgbọ́n gbọ́wọ́ láàmà sọ̀rọ̀ yìí táàmà sọ pé èèyàn fi ń ṣe fáàrí ọwà lọ́wọ́ àníyàn rẹ̀ sọ́ọ̀sọ́ láti fi ṣe fáàrí ni àníyàn rẹ̀ náà lọ́lọ́run fi dá ọ lẹ́jọ́ ṣùgbọ́n ọsọ́ láti fi ṣàlàyé irú ẹni tó ṣe bí mo ṣe jẹ́ nìyí eh, pé ọfẹ́ fira rẹ̀ ọfẹ́ ṣe introduction introduce ara rẹ̀ sáwọn ènìyàn eléhùn kò sí láti ń bẹ̀ ìwé ẹ̀ náà ni ànábì Yusuf sọlá rẹ̀ kò tí wàá dákẹ́ ó tún wá ń tẹ̀ síwájú pé ṣé àlà títú lẹ gbé wá tẹ́ ẹ pé mo máa tú nìkan lẹ́mọ̀ nípa mi ìnà nàrọ̀ kẹ́mẹ́ ni wọ́n fi pé mo máa là nìkan lẹ́mọ̀ à mọ́lọ́run fún mi jù bá ń lọ ànábì Yusuf dáálí kò máa mi máa àlámà ní rọ́bì. dáálí kò máa mi máa ẹ̀yin méjèèjì ń tẹ́ gbé wá àlá nìkan lẹ gbé wá ẹnu mímọ̀ tó mọ̀ àlá nìkan lẹ mọ̀ nípa mi kì ṣe gbogbo mọ̀ tọ́lọ̀ ń fún mi nìyẹn ò mímọ̀ díẹ̀ nínú tọ́lọ̀ ó tún kù bẹ́ẹ̀ bá tún ní nǹkan ẹni di ìmọ̀ mí ọlọ́run mi ìtú ẹ̀ nìyẹn. èyí sí láì fi kéèyàn sọ ń tọ́lọ̀ ń fún yàn ṣùgbọ́n sásàfi ti kinní sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ànábì wa Yusufu náà ṣe ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run kò pò ń mọ̀ fúnra wọn fún mi máa àlámà ní rọ̀bì. Zalikuma mi máa àlámà ní rọ̀bì. Rọ̀bì ẹni pé olúwa mi olúwa mi ló fi mọ̀ mí. Wọ́n ní ááyà yìí ó fi yé wa pé ànábì wa Yusufu alayhi salatu wa wọn ò lọ sílé ẹ̀kọ́ lọ́tọ̀ láti lọ kọ́ bí wọ́n ti ń túmọ̀ àlá bẹ́ẹ̀ náà làwọn ìmọ̀ míì tó lọ ń tún fún wọn náà tó wà lábẹ́ mímọ̀ ni wọ́n ní wọn ò lọ sílé ẹ̀kọ́ kankan wọn ò sì ní tíṣà kankan tó tréní wọn ṣùgbọ́n Ọlọ́run ló máa mọ̀ sílẹ̀ kan rẹ̀ fún wọn dáríkó máa torí àwọn ànábì Ọlọ́run ànábì Muhammad wọn náà mọ ogun tọ́lọ́ ń pín náà dá lára ṣé wọn wá lọ ilé ẹ̀kọ́ kankan ṣùgbọ́n ìmọ̀ yìí wá látọ̀dọ̀ Ọlọ́run ọba ni ذلكما مما علمني ربي ذلكما مما علمني ربي Ànábì Yusuf wá bẹ́ẹ̀ tọ sábàbí tọ́lọ́m bá fẹ́ fi nǹkan mọ̀ èèyàn tọ́lọ́m fẹ́ bùn èèyàn ní nǹkan kan yóò ní sábàbí ìwọ́n náà sí nǹkan kan fọ́lọ́hun ló fi jẹ́ sí pé àwọn ẹ̀lẹ́kùn orí tọ́lọ́m máa sí fún àwọn ẹrúsìn rẹ̀ lórí ilẹ̀ ìwọ́n náà ó sì lẹ́kùn dáadáa kankan tó sì tí ó gùn sẹ́mọ̀ lọ tí wọn náà bá sì ṣe ọwọ́ náà sílẹ̀ kan dáadáa kan tó sí tó gun sámà lọ ọlọ́run náà sọ kalẹ̀ fún wọn náà anábì hmm. Yusuf wà bẹ́ẹ̀ sọ pé ìdí tí mo fi mọ ní tọ́lọ́ fi fún mi ní mímọ̀ yìí ni pé ìní taraktu millata qawmin la yu'minuna billah. ìní taraktu millata qawmin la yu'minuna billah. ìtọ́fà ni pé èmi mo ti kọ̀yìn sáwọn tí ò ṣe ìmánì náà àwọn èèyàn yẹn ni pé mi mi ò bẹ̀ lẹ́sẹ̀ mi ò sì bó ń bí díà náà sí pé ní èmi ànábì ọlọ́run tí mo ń sọ̀rọ̀ yìí tààrọ́ tútù mo jù ú lẹ̀ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ìkíni nǹkan náà mi láta fọ́ wọn. alábìsí tó fọ̀ dárúkọ kọ́ọ̀mù yẹn torí pé kọ́ọ̀mù yẹn ò ní láárí àwọn àjọ kan àwọn àjọ kan tí ò ní láárí mi láta kọ́wó mi ẹ̀sìn mo fi ẹ̀sìn àwọn àjọ kan àwọn èèyàn kan pàrùpàrù kan tẹ̀nùwínù tí bẹ́m̀bẹ̀ wọ́n fi rí díkù wọn ni wọ́n ni mílàtà kọ́wùmí láyé òmìnú na bílá olùgbọ́ mi alápọ̀lẹ́ ìwọ́n náà máa wùbá nàbí Yusuf ti ń ṣe dáwà lọ́mbẹ̀ ni sẹ́mọ̀ pé ń sọ fún àwọn tí wọ́n gbé àlàwà ó ti bẹ̀rẹ̀ dáwà kò tí ìtumọ̀ àlàwà àkọ́kọ́ náà ó pìrìsẹ̀ntì ara rẹ̀ pé mo nímọ̀ o àlàtẹ́ rò pé mọ́ màá tú mo tún ní mí ìjú àlá lọ́wọ́ ó hmm. pìrìsẹ́ntì ara lẹ́yìn wá gbà náà ọ wá fi indirect ṣe dáwà fún ìní tàràkìtù ah, mi láta kọ́ mi la yu'minuna billah eh, èmi ànábì ọlọ́ntẹ wá gbé tùmọ̀ àlàbáyì eh, ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ sí mi ní tọ́lọ́ fi fún mi ní mímọ̀ yìí èmi náà fi ẹbọ sílẹ̀ hmm. mo sì gbógun tàwọn ẹlẹ́bọ mo kọ̀yìn sí kíni ẹlẹ́bọ hmm. mo kọ̀yìn sáwọn ẹni ibú mo kọ̀yìn sí gbogbo nǹkan tó bá ti lè sọ pé má sin ọlọ́run nìkan ṣoṣo. ọwọ́ lẹ́bẹ̀ẹ́ ni pé anábì Yusuf ń sọ fáwọn náà yìí pé ẹ̀yin náà ẹ ṣe bí mo ti ṣe hmm. ẹ bí mo ti kò sí ìtumọ̀ àlà fún wọn ṣùgbọ́n ń ṣe dáwà fún wọn oníwà hún bil akhirati hum kafirun. wà hún bil akhirati hum kafirun. Eh, nínú àwọn ẹ̀kọ́ tá a máa kọ́ láàrin yìí òun náà ni pé Yusuf alayhi salatu wa wọn àti ìtumọ̀ àlá atótónu wọn pọ̀ o láàrin yìí àyà mi tuntun tẹ̀lé náà wọn ò tí ìtumọ̀ wọn wá tiẹ̀ wá sọjú abẹ́ ń kù láwọn àyà tẹ̀lé nígbè ọmọ ah, tí <laughs> ọ̀nà ti mọ ibi tá a ti là ìwọ náà ká lọ ibi tí mi ti là rèé o mo fẹ́ bọ́ sílẹ̀ mo anábì yusuf sọ fún wa pé ojú ọ̀nà ọ̀la tèmi nìyí hmm. tẹ́yìn náà bá fẹ́ là ẹ tẹ̀lé mi nǹkan sọ nínú naam inni taraktu millata qawmin la yu'minuna billah inni taraktu millata qawmin la yu'minuna billah wa hum bil akhirati hum kafirun olùkọ́ mi alákùnrin eléyìí náà ní èrèfé nínú túmọ̀ áyà tòní ṣùgbọ́n ẹ̀kọ́ pọ̀ ń bẹ ní oṣù lérò pa parí ẹ̀kọ́ rẹ̀ gan jòkó tó ní ẹ̀kọ́ pọ̀ níbi àyà nì púpọ̀ ẹ jẹ́ kákọ́ bẹ̀rẹ̀ ká wọlé bẹ́ẹ̀ ná ká máa wọlé díẹ̀ díẹ̀ bá ná ó ní ànábì Yusuf alayhi salatu wassalam ánsà tó kọ́kọ́ wí ní láyá tí kò má tọ́ àmú tó tọ́ oúnjẹ kankan ò ní wá báyìí wọ́n ní ṣé àwọn méjèèjì tí wọ́n lọ béèrè pé kí ànábì Yusuf túmọ̀ àlà fáwọn yìí ṣé wọ́n jọ lọ papọ̀ ni àbí kálukú gbé tiẹ̀ lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá wo òye sí alukur'ani bó ṣe wà yìí tá bá wò dáadáa yọ hàn sí wa pé wọ́n jọ lọ papọ̀ ni hmm. wọ́n jọ lọ sí kí ni zọ ìlú kur'an dálún ẹ̀pẹ́ wọ́n jọ lọ papọ̀ ni o bó la ṣe mọ̀ bẹ́ẹ̀ òun náà ni wádàá kọ́lá máa àhùsíjìnà fàtàyà. قال أحدهما إني أرى أعصر خمرة وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزة nígbà tí wọ́n wá sọ́rọ̀ wọ́n ní nàbíná ibẹ̀ ní kí na nàbíná bí tàwílì ẹ̀yìn onísọ́ pé ẹbá wa túmà rẹ̀ tí kì bá ṣe pé wọ́n jọ wí ní iwájú lẹ́yìn wá gbà náà nígbà tí wọ́n tún fẹ́ ròyìn ẹni tí wọ́n lọ gbọ́rọ̀ bá ẹ̀yà ànábì wa Yusuf wọ́n sọ pé ìní àràkà wọ́n ní ìná nàràkà nínú ẹ̀yìn wọn. bákan náà nígbà tí ànábì Yusuf náà fẹ́ máa dá wọn lóò ní láyà tí kùmà láyà tí kùmà àwọn àfáà lè ń tàn sí ọmọ ó fi yíwa yípe àwọn méjèèjì wọ́n lọ bá wọn lọ́wọ́ olùkọ́án dáàlùn tọ́ìbù wọ́n aláftáhùn màmá a ti gbà pé wọ́n lọ mú fatuwa wọ́n lọ mú àlá lọ bá nàbí Yusuf papọ̀ ni ṣé ń gbà tánàbí wá fẹ́ dá wọn lóhùn náà sọ wọn lóhùn papọ̀ náà ni àbí ó sẹpírìtì wọn ó wá bá wọn sọ̀rọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan hàn. kòránì tún júwe wípé ànábì Yusuf dá wọn lóhùn papọ̀ náà gẹ́gẹ́ bá a ti wí lẹ́ẹ̀kan wípé ó ní láyà tí kuma ah. ó tún ní lánà bá tú kuma hmm. ó ní kọ́bílà an yá tí yà kuma hmm. ó tún ní záálí kuma hmm. ẹ̀rí kuma kuma kuma nì gbogbo bí ọba ti rí kuma nú àyà yìí ó fi ń rinlẹ̀ wípé ánsà tánàbí Yusuf fún wọn yìí ó fún àpapọ̀ náà ni tọ́ ẹ̀hán tí wọ́n bá ti wà gbé àlàwà abẹ́nìyàn sí ìtọ́ dáa jù ní pé kí ni ọ mọ́jẹ̀kẹ́nì kejì ọ gbọ́ àlá tí a fẹ́ tú fẹ́nì kejì rẹ̀ sí ìtọ́ dáa jù nínú aljawab aljawab hasba al lè sọ pé lè lọ dáa jù ṣùgbọ́n kọndíṣàn tá a bá wà ni wọ́n máa júwe wípé ká dáhùn papọ̀ ni o àbí ká dáhùn lẹ́kọ̀ọ̀kan ni o àti irú ìran àlá tí wọ́n bá lá tí àlá ilé ìbá jẹ́ àlá kan tó jẹ́ sí pé kò yẹ ká sọ́ǹsì jẹ́ ẹnìkejì rẹ̀ á sọ pé ọ̀rọ̀ padà rí mi padà rí mi ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ fatuwa náà. ولما كان صاحبين متلازمين خاطبهم يوسف معا على ذلك. kọ̀ǹdíṣàn táwọn méjèèjì yìí ọjọ́ ọmọ pé kí ànábì yusuf ọ̀dá wọn lóhùn papọ̀ ni torí pé ọ̀rẹ́ tí wọ́n jọ máa rìn papọ̀ làwọn méjèèjì wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ní lọ́fà tó fi jẹ́ pé ànábì wa náà wá dá wọn lóhùn papọ̀ lẹ́ẹ̀kan náà wà hákàdá wọ́n ní báyìí náà lọ yẹ kí gbogbo ẹni tí ó bá máa dáhùn kwẹ́sàn fáwọn ènìyàn tí wọ́n máa béèrè kwẹ́sàn lọ́wọ́ ẹ̀ mọ́fì tí wọ́n máa béèrè kwẹ́sàn láǹsà tí wọ́n máa dáhùn áǹsà fún wọn wọ́n ló yẹ kó máa wo kọ̀ǹdíṣà àwọn tí bá ń bi léèrè tí wọ́n bá ń gbé ìdájọ́ òfin wa báwa túmọ̀ nǹkan báyìí báwa ṣàlàyé nǹkan báyìí kó sì máa wo tọ̀bí àti Ah, kó sì máa wúrú nǹkan táwọn ti ń gbé wà ní irú kwẹ́sàn tí wọ́n gbé wà náà àyà sọ fún anáà Al-Qur'ani pé ó yàn pé qala la ya'tikuma ta'amun turzaqani qala la ya'tikuma ta'amun turzaqani eh, wọ́n ní anábì sọ pé ó sọ fún wọn pé oúnjẹ kankan ò ní wá báyín tẹ́ẹ̀jẹ̀ ìtumọ̀ turzaqani yìí ni pé tẹ́ẹ̀jẹ̀ èyàn oúnjẹ a máa wá tí wọn ò ní jí èyàn ò débẹ̀ láyá tí kò oúnjẹ kan ò ní wá báyín tó rúzà kọ́ nìyí tẹ́ẹ̀sì kí ni tẹ́ẹ̀jẹ̀ ah, ah, oúnjẹ tá a ní tí ànábì Yusuf ń wa pé oúnjẹ yìí ò lè wá bá wọn yìí eh, kí la wí ń bẹ̀ yàtí ìhìmà tọ̀ ámú níbo lóúnjẹ tí ń wá bá wọn gan ah, yọ wà eh, tí nǹkan wá yóò níbi tó ti oúnjẹ yìí níbo ni yóò ti wá wà málìmọ̀rọ̀ ọ̀dùbì tọ̀hán ìsí yọ̀n wọ́la sóúnjẹ tí wọ́n sọ nínú àyà yìí sóúnjẹ físíkà láyìn pé rice beans dodo sóúnjẹ físíkà ni àbí tọ̀hánù tí wọ́n wí bẹ́ẹ̀ ni wọ́n kàn lo tọ̀hánù wọ́n kàn lo oúnjẹ ni bí kò ṣe wípé gbogbo nǹkan tí bá ń wúlò ni wọ́n ń pè ní tọ̀ám kí ni wọ́n mì ní bẹ̀ ni ó ní ó ṣe é ṣe kọjá sí pé oúnjẹ táà ń rí gan ni o òun náà lóúnjẹ tí wọ́n máa gbé fún àwọn èrò ẹ̀wọ̀n hmm. ah, ó sì tún ṣe é ṣe kọjá sí pé kìí ṣe yẹn bóyá wọ́n kàn sọ pé oúnjẹ lásán ni ṣùgbọ́n kìí ṣe oúnjẹ nìkan gbogbo nǹkan tó bá wúlò fún ẹlẹ́wọ̀n tàbí tí ó sì wọ́n láǹfààní láyé òun náà ni wọ́n ń sọ tí wọ́n fi lo oúnjẹ tó fi jẹ́ sí pé tórúsà kọ́ ní ìhí lẹ́yìn rẹ̀ yọ́ máa fún kọ̀ǹdíṣàn ẹlẹ́ẹ̀kejì tá a sọ ni yọ́ máa fún lágbára pé kì í sóúnjẹ jíjẹ lásán hmm. tórúsà kọ́ torí pé rísíkù tá a bá pe rísíkì ju oúnjẹ lásán lọ hmm. náà fi ní bó ṣe ni ṣùgbọ́n ìwò lọ́hùn ilẹ̀ jù dàrẹ́kì gan tẹ́ ń jẹ tí wọ́n máa ń gbé fẹ́lẹ́wọ̀n ó sì lè má jẹ kọjá gbogbo nǹkan tó lè wúlò fún ẹlẹ́wọ̀n ṣùgbọ́n wọ́n lo tọ̀hámù fún torí pé ẹlẹ́wọ̀n nítọ́ bá jù náà ni kórì nǹkan jẹ gbogbo nǹkan yòókù abẹ́ oúnjẹ lọ́wọ́ náà wà fi wọ́n ní yìí ó ń júwe pé gbogbo ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan òun náà ló ti ní oúnjẹ tiẹ̀ ló ti ní kíni oúnjẹ tiẹ̀ wọ́n ní ó tún hàn yí pé kìí ṣàjẹ gan lọ́tọ̀ọ̀tọ̀ ní kálukú ń gbóúnjẹ rẹ̀ tó ní oní kọ́ nìyí pé tiyín ni tiyín ni bó sì yẹ kí ẹ̀wọ̀n orí náà nù ni kí gbogbo ẹni tó bá wà nínú ẹ̀wọ̀n kọjá sí wípé kálukú ní abọ́ oúnjẹ tiẹ̀ torí tó yẹn àìsàn pọ̀ ń bẹ hmm. aláìsàn pọ̀ ń tó jẹ́ sí pé ojú oúnjẹ inú trip ní bí wọ́n tún ṣe máa ta àìsàn fúnra wọn náà nù ní tó nìyí. nu máa yẹ jù. náà tó gbogbo ẹni tó bá wà lẹ́wọ̀n tẹ́ ẹ já láṣẹ ọ̀ràn yẹn fún wọn o hmm. ọ̀ràn yẹn kẹ́ pé kí ni kẹ́ pèsè tí wọ́n ni nǹkan tọ́jú ọ̀ràn yẹn kọ́ wà surplus fẹ̀lẹ́wọ̀n ìkánú ẹ̀ ní kíni oúnjẹ tó ló sọ kọ́ nìyí. wọ́n ní gbólóhùn tí ọlọ́run ọba ń gbé kalẹ̀ láàrin pé tó ló sọ kọ́ nìyí lẹ́yìn oúnjẹ tọ̀hámú tó ló sọ kọ́ nìyí wọ́n ní ó ń júwe wípé oúnjẹ gangan lọ lórí àwọn àsìkí o tí ẹ̀ bá ń sàdúrà pé ọlọ́run jẹ́ alásìkí ọlọ́run jẹ́ alásìkí kí Eh, àwọn Yorùbá náà ní pé tó ń jẹ bá kú nínú ìṣẹ́ eh, ìṣẹ́bùṣe nù ní ẹni pé àánì tọ̀hámú tó rò zàkọ̀ọ̀rìn ló fi jẹ́ sí pé gbogbo gọ́ọ̀mẹ̀ntì bá ń wá ìlọsíwájú àbírọ̀rùn faraàlú ẹ̀ ọ̀ràn èèyàn ni kó pèsè kíní oúnjẹ eh, tí gbogbo aráàlú bá róúnjẹ jẹ ìwọ gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ tán kí ẹ ṣùgbọ́n gbogbo nítorí ó ṣe fún lù tébí bá para ó ṣe nǹkan kan ó ṣe nǹkan kan rárá wọn ọ̀gbọ́n mùsùlùmí ṣe pé ó àbọ̀rọ̀ hmm. ṣe pé fúnjọba ó bó ti wulẹ̀ orí ó tún sáájú ànígbé ọlọ́mọba adá padà ní. náà ẹ̀rí oúnjẹ jíjẹ yìí ó jẹ́ foundation tó jẹ́ sí pé gbogbo ìjọba gbọ́dọ̀ máa pèsè rẹ̀ fáwọn aráàlú torí pé ẹlẹ́wọ̀n lòdó oúnjẹ jẹ yìí nínú ayé alukur'ani ẹlẹ́wọ̀n ló ti gẹ́ni àwọn ẹlẹ́wọ̀n ti gbà náà wọ́n ń jẹun tí wọ́n ń yó nígbà tí aráàlú òru ń jẹjẹ lẹ́wà sọ pé ẹlẹ́wọ̀n ó ti gẹ́ni nǹkan tí ọ̀dá ni ọmọ jẹ so àfi ká gbìyànjú lẹ́yìn aláṣẹ kẹ túbọ̀ tún rí sínú ọgbà ẹ̀wọ̀n kẹ́ẹ̀sì kì sáwà tá a wà níta náà kò kíbi ọmọ pa àwa tórúta kọ́ ni àtọ̀hámù mi ní afdọ́lá rẹ̀ wọ́wọ́ àṣáṣùn mi nàlẹ́ oṣù tí wọ́n bá ní bóò ni tó ń jẹ́ sí jẹ́ nínú ṣẹ̀rí àtọ́lọ́n Muhammad sallallahu first speech ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n dé ìlú Madina tí wọ́n ní kí lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́mọ pé oúnjẹ ni ó ayé máa fáwọn èèyàn lóúnjẹ oúnjẹ ó wà ní ó ànábì ní abdulsalam kí ló tẹ̀lé wàá tẹ̀ ẹ̀yìn ànábì ẹ máa bọ́ àwọn èèyàn gbogbo ẹ̀yin aláṣẹ ẹ ẹ máa bọ́ àwọn èèyàn ó ẹ máa fáwọn èèyàn lóúnjẹ ó ẹ máa pín oúnjẹ fáwọn èèyàn ó tẹ́ bá ti ń pín oúnjẹ fáwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ aburú ti ń ṣẹlẹ̀ nínú ìlú yóò se kíni yóò reduce gbogbo àwọn kidnapper kidnapping kankan tí ń ṣẹlẹ̀ nì ẹlòmíì tó bá ti rún jẹjẹ kò ní lọ́mọ́ o gbogbo àwọn olè ti ń bẹ ń gbòòrò ẹlòmíì ebi ló lé o àkọ́kọ́ pèpè dáná bí kọ́kọ́ pè ní wà á ẹ máa fáwọn èèyàn ló ń jẹ ntánàbí èyí ìtàn kí fún òun náà ni pé pípọ̀ tó ń jẹ́ pọ̀ tí ó jẹ́ pé ẹlẹ́wọ̀n náà tún ló ń jẹ gidi tí wọ́n fi lo túrúzà kọ́ nìyí fóun jẹun ó fi yá pé oúnjẹ gidi ni kì í sì jẹkújẹ o tí èrò bá tó ń jẹ gidi ni wọ́n ní sọ pé túrúzà kọ́ ni wọ́n ló ń jẹ tó jẹ́ sí tẹ́ ẹ bá jẹ ẹ lè pè lásìkì tẹ́ ẹ bá jẹ gbogbo fítámì tó yẹ kọ́ wà ń bẹ́ẹ̀ ló ṣe kí ni lọ́wọ́ wà ń bẹ́ẹ̀ kì í tó ń jẹ ìjẹkújẹ táwa jẹ yìí o Ah, ẹlẹ́wọ̀n eh, ní jẹ anyị dánù tọ́ ámú tó rúzà pàánù wọ́n jẹ tí ẹlẹ́wọ̀n ń jẹ oúnjẹ tọ́ dáa yìí ló gbé wa lọ káfí mọ̀ pé kí ni mẹ́sẹ̀jì tọ́lọ́run tẹ̀lé lu Madina wọ́n ní wà á tẹ́ẹ̀mù tààm wàzàkátù lè fítìrì tààm inú àwẹ̀ láwà yìí tó bá ti ń dìbí 27-28 bá a máa yọ jáka eh, a máa yọ zakátù lè fítìrì zakátù lè oúnjẹ làfi yọ nínú ìṣẹ̀ríà wàhádà eléyìí dáa èyí tá ń ká lọ yìí yóò tún máa fún ọ̀rọ̀ yìí lágbára sí wípé ànítọ̀ àní oúnjẹ ni ká fi yọ jáká hmm. má fowó yọ mọ́ oúnjẹ oúnjẹ tó dáa ni kò fi yọ zakatul fitri ẹ hmm. má fi kí ni yọ mọ́ má fowó yọ tábà wo inú sẹ̀ríà islam wal kafaratu kathiran ma yudhkaru fi ẹ̀lẹ́ta gbogbo ẹlẹ́sẹ̀ bí yàn bá rúfin nínú sẹ̀ríà wa sẹ̀ríà tọ́lọ́run sọ́lá nàbẹ̀ wa Muhammad sọ́lá ọlọ́run máa gbé àwọn oríṣiríṣi jìyà discipline kalẹ̀ tó jẹ́ sí pé oúnjẹ máa ń wọ́n ní kọ́ lọ bá láyìn èmi ọ̀mọ́ máa ń fi ọ̀mọ́ mú òfin gọ́ọ̀mẹ̀ntì kankan tó jẹ́ sí pé tí wọ́n bá mú arúfin kan ní ìsìn kí wọ́n yá lọ ra àpò ráìsì mẹ́wàá ìwò tó lè bẹ́ńbẹ̀ ọlọ bá àwọn èèyàn kò fi àpò ráìsì mẹ́wàá bá àwọn èèyàn kò sí mọ́nú sẹ̀rí àtọ́lọ́n fẹ́ràn náàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá dẹ́sẹ̀ ń gbà míì tàbá bá commit wọn á ní lọ bọ́ aláìní mẹ́wàá béèyàn bá búra tó bá yẹ pé kò lo ìbúra yẹn bó ti tó àti bó ti yẹ ọlọ́run á ní ẹ lọ bọ́ọ̀yàn mẹ́wàá ẹ lọ bọ́ọ̀yàn mẹ́wàá ó bá búra mẹ́wàá èèyàn mẹ́wàá mẹ́wàá ọ̀nà mẹ́wàá ọjọ́ kan ẹ wò bí irú nǹkan bá ń bí bá ń rìn káàkiri àwùjọ o sọ́tún máa ń yí eighty رابطك لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام, إطعام عشرة مساكين فكفارته إطعام عشرة مساكين فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم. أي nǹkan wọ́n ní àyà ah, máa bọ́ ẹ máa bọ́ yẹn aláìní mẹ́wàá àwọn aláìní mẹ́wàá ẹni tíjọba kan bá ṣe tó bá yà sí dúró nǹkan bá ní ẹwà àǹfààní tí mú wa ká máa bọ́ aláìní mélòó aláìní mẹ́wàá ẹwà àǹfààní tí mú wa náà ẹ tún lọ wo Suratul Baqara àyà wa ti fọ́ béèyàn ọba lè gba àwẹ̀ inú àwẹ̀ láwà yìí tí ò lè gba àwẹ̀ inú àwẹ̀ láwà yìí téèyàn ọba lè gba àwẹ̀ kí ni yóò ṣe ṣẹ̀ríà ìsìláàmù tún gbé wá póúnjẹ náà tún ni suratul baqara ayàwá yẹn ti fọ́ ọlọ́run bá sọ pé ayyaman ma'dudat. ayyaman ma'dudat faman kana minkum maridan aw ala safarin fa iddatun أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين طعام مسكين طعام مسكين fídíà nù fídíà ìmọ̀lẹ́gbà rẹ̀ arúgbó tí ò lè gbà rẹ̀ yóò tún lọ bọ́ aláìní hmm. eh, aláìní kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan ẹ wo bí àwọn aláìní ó ṣe rí nǹkan jẹ Islam pòfáìdì oúnjẹ fáwọn aráàlú. Hmm ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ lòfin ṣẹ̀ríà ẹ jẹ́ padà síbẹ̀ kára ó lè bá a tùlú mi ò mẹ́ni tó lúfin tẹ́ wá sọ pé lọ́mọ bá láì ní kò rí kọ àbọ̀ wà ní bí àwọn alábọ́já ọmọ sí tí ọ̀dà àwọn adájọ́ fún ní kóòtù pé ọlọ́bọ ọgọ́rin èèyàn ọlọ́bọ èèyàn fifty ẹ ti ẹ̀ máa ẹ ti ẹ̀ fi bíbọ́ ọ̀yàn kẹ́ ẹ fi bíbọ́ ọ̀yàn ṣe discipline fáwọn èèyàn lórí ẹ̀sẹ̀ tí wọ́n bá dà ẹ rí i pé díẹ̀ ó dínkù nù ebi tí ń bẹ nígboro yìí náà Suratul Maida àyà 95 bẹ́ẹ̀ náà ni àwọn àtànà tá a máa tán tá a bá ń ṣiṣẹ́ àjì lọ́wọ́ náà tá a bá dáná àwọn àtún máa ń bá láì ní bẹ̀ náà ni ọlọ́run ọba sọ pé. yá ayyuhal ladhina amanu la wa antum wa man qatalahu minkum muta'ammidan fajazaa. ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو كفارة طعام مساكين أو كفارة طعام مساكين ẹ̀rí àwọn tí ìṣe mùsùlùmí jẹ́ ń gbọ́ wọ́n fẹ́ lè máa láyà yìí pé ah, ẹjẹ́ ńlá ń bẹ ẹjẹ́ ńlá ń bẹ ó ah, lè gbádùn àfikún wọ́n ní ìsìlámù hmm. mùsùlùmí náà tí ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin yìí bíbọ́ ọ̀yàn bíbọ́ ọ̀yàn jẹ́ discipline hmm. irú ẹ̀sìn wo anù tó dáa tó bá ní bẹ́ẹ̀ ni àníká bọ́ ọ̀yàn á fi máa ṣe discipline fẹ́ni tó bá rúfin hmm. tàbí tó bá dẹ́sẹ̀ hmm. kí ló dé tá a fi wá jẹ́ sí pé òfin tí sẹ̀rí àgbéwá yìí yóò reduce sí pọ́fàtì jíjẹ mímu fáwọn ènìyàn nínú ìlú tí a bá ti ń lo sẹ̀ríà Islam náà lọ́wọ́ àwọn àlùtí ń lo sẹ̀ríà Islam ebi kú ò ní ìṣẹ́ wọn. àbá dé Saudi Arabia nísìnyí ebi kù nù sí ara rẹ̀ hmm. eh, ẹni tí ó bá máa pọ̀ ní ìṣẹ́ ó lè pọ̀ òun tí kọ́lé eh, ìṣẹ́nu òsì tí a nù òun tí kọ́lé pé à ń tọ́ jẹ àwọn àfin tó jẹ lọ wà rí ní àrùn kò lè jẹ bẹ bọ́ọ̀ bá rí ní tó jẹ látọwọ́ ọsẹ ara rẹ ọ̀hún rí ní tó jẹ látọwọ́ àwọn tí wọ́n dẹ́sẹ̀ tí wọ́n rúfin tẹ́ni wọ́n lọ máa bọ́ aláìní ẹ̀yin ìjọba ti aná ẹ wòye sí o ẹ máa fi bíbọ́ aláìní ẹ máa fi ṣe discipline fáwọn ènìyàn náà eléyìí bá ní ilé àná bá tó kù má bìtà wíìlì إذا نبأتكما بتأويله قبل أن يأتيكما wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí anábì yusuf sọ pé lánà bá tó kù má bìtà wíìlì yìí kọ́bílà ayé àti àkúmọ̀ wọ́n ní sọ pé ánà láhù ánà láhù wọ́n ní sọ pé èmi náà mo lè báyìí túmọ̀ rẹ̀ kò sẹ́lòmíì tó lè túmọ̀ gbogbo olùtàwọ̀ ìlú ẹnìkan ò lè túmọ̀ èmi náà ni fi imanin akhar aw fi imanin akhir al-ayat allati sabaqat hadhihi ọ̀rọ̀ tí anábi sọ pé illa naba'tukuma bitawili qabla an ya'tiyakuma wọ́n ní túmọ̀ ọ̀rọ̀ yìí ó ti wà ní parí àyà tànà táwọn èèyàn sọ pé inna naraka minal muhsinin wọ́n láwọn rí ọ yí pé wọ́n Yusuf wọ́n lọ màlá tújù يوسف نوع عافين إليكم إلا نبأتكما بتعويله قبل أن يأتيكم إمنا نيالهم بون إمنا لهم سلكم يفهم كير أمبني أوان من دولهم فهم أي أن يوسف أكد على أنه كما قال صاحبان لأنه يحسن التعبير كما تقدم في المجلس السابق من أن المراد بالإحسان هنا يحتمل وجهين وقد تقدم ذلك ذا أرتي لم يوسف يقول ذلكما مما علمني ربي وهنا تواضع لله تعالى حيث أحمد مصدر هذا العلم إلى الله تعالى ẹ̀wọ̀n náà gbogbo orí tọ́lọ ń bá fún ọ mọ́ sọ pé wọ́n lọ mọ́ èmi ní agbára mi ní àmójogún ẹni o àà orí mi pé ni o àà ajíyà kátó àà ajíya ní okó tó ti pọ́dá fún ma sọ bẹ́ẹ̀ mọ́ ma sọ pé ádánù fọ́bìlì rọ̀bì wọ́n bá ló jíya ní àwọn tó jíya jù ọlọ́m̀bẹ̀ wọ́n tún jíya dì sí iná kí wá ní wọ́n máa halẹ̀ pé ah, ìyàlájẹ́ àṣọ́gù àwọn tó ṣọ́gù ربي Ah, ó ní gbogbo ń ta wítẹ́ wíta sọ látàárọ̀ yìí tí mo ń sọ fún yín tẹ́yìn náà ń sọ yí pé mo máa ṣe tèmi náà fi nílẹ̀ fún yín pé máa ṣe kìí ṣagbára mi olúwa mi ló fi mà mí o kìí ṣe bàbá mi ló fún mi kìí ṣe pé mo gbọ́n jù kìí ṣe pé ilé ẹ̀kọ́ mi. wọ́n lọ́rọ̀ tí wọ́n sọ yóò fi wáyé pé wọ́n tún ní màmí yàtọ̀ sí ká túmọ̀ àlà torí ẹni mímá mín ọ̀ràn eh, lè tàbáyìí wọ́n ní mín yẹn pé páàtì páàtì díẹ̀ nínú tọ́lọ̀ ń bomi iná mọ́ sọ fún yín pé mọ́ màá látú mo tún mọ̀ nǹkan mí sí súnmọ́ zákàrà sábàbà ní ilẹ̀ hadal àtọ́ lẹ́yìn wá gbà náà anábì Yusuf wa bẹ̀rẹ̀ sí fẹ́ máa ka sábàbí ntọ́fà tí oore yìí tí ìmọ̀ yìí fi dé إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة olùgbọ́ mi alákùnrin ẹ jẹ́ ká sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ànábì Yúsúfù sọ láàrin àìsàsàlá wípé sábàbí ń tọ́fà táwọn fi nímọ̀ tọ́lọ́run fi fáwọn ní yìí táwọn fi màláàtú tí gbogbo nǹkan yìí fi rọrùn fáwọn wọ́n náà ni pé ní taraktu millata qawmin la yu'minuna billah àwọn àkọ́kọ́ nù wọ́n tún wá ní wa hum bil akhirati hum kafirun wọ́n ní gbólóhùn alákọ̀ọ́kọ́ yìí tí wọ́n sọ yìí ẹ̀rù pé ìgbà tí wọ́n sọ pé ní àwọn inni taraktu millata qawmin la yu'minuna wa ìtumọ̀ àmàlí la ilaha illallah. àmàrí ní أها أن الأصل هو أن الله خلق الأسباب ورتب عليها المسببات. آه، هنا نقول أن هذا بمثابة قول أهل الإسلام. يعني أردت ما تقول إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون ولدوا هذا بمثابة قول أهل الإسلام لا إله نفيا هذا بمثابة قول أهل الإسلام لا إله نفيا hmm. ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ayà mi tó tẹ́lẹ̀ pé wattaba'tu millata abahi ibrahim wa ishaq wa yaqub wa bimathabati illa Allah hmm. ó dúró ní kò ká sọ pé illa Allah ah, bí bá sọ pé la ilaha illa Allah mú àtún wá ń sọ lọ wọ́n ní eh, bí wọ́n sọ pé wattaba'tu millata mo tẹ̀lé ẹ̀sìn àwọn bàbá mi àwọn ànábì ọlọ́run tọ́lọ́run sí ní bàbá tèmi mo tẹ̀lé wọn ẹni àkọ́kọ́ Ibrahim ẹni ẹ̀kejì Ishaq ẹlẹ́ẹ̀kẹta Yaqub wọ́n ló tún túmọ̀ sí pé as-sunnatu wal-iqtida wọ́n ló túmọ̀ sí pé anabi Yusuf alayhi salatu wassalam wọ́n tẹ̀lé sunna wọ́n tẹ̀lé sunna wọ́n tẹ̀lé sunna anabi mẹ́tẹ̀ẹ̀ta ni من وفيه إشارة إلى ان من قبل من الأمم كان لهم كتاب يتبعون كذلك لهم نبي يتبعون سنته كذلك لهم نبي يتبعون سنته أو آه، ما قوناني أهل السنة وهم أهل السنة آه. ثم أولي وافي عندي أهل السنه نبيهم أهل السنه نبيهم آه. بقوا وانا توتلا وانا بيولون توسواجوا لين أهل السنة آه، أنا لا وانا تريد سنة نبي وانا وتلي هنا النبي يوسف في الأمريكا واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب آه، لن أقبنا أو أفيرنا لن أقول إني تركت ملة قوم إني تركت ملة قوم لا يؤمنون بالله فقال آه، نبا انا تعبتن تما ايا دوتل لين لون لو يوتما يوا فكانه قال لا اله الا الله وحده لا شريك له فتامل قال لا اله الا الله وحده لا شريك له آه، فتامل ذلك على ان هناك بحوث طويله في تلك الجمل اه عم لهم عم اورتي النبي يوسف في صرف بيته وفي صفتي sábàbí tó ń fi di ẹni tí ó ń túmọ̀ àlá àti àwọn orí ọlọ́run mìíràn tọ́lá wọn bá fún sábàbí tí wọ́n kà lọ sílẹ̀ yìí wọ́n ní oríṣiríṣi ìwádìí mímọ̀ ní ń bẹ lábẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ àsọdíẹ̀ ń bẹ hmm, káfí yòókù lẹ́fọ̀ọ́ lọ́wọ́n ọba mínà ìní inni taraktu millata qaumin la yu'minuna billahi wa hum bil akhirati hum kafirun ẹja wo bẹ̀rún eléhùn lásán ó ti tó wa lẹ́nì yàbá di ọ̀la àmà kẹ́kọ̀ọ́ yókù ń sọ ó ní inni taraktu millata qaumin la yu'minuna billahi wa hum bil akhirati هم كافرون إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون Ànábì Yúsúfù ní tọ́fà tí mi ò fi tẹ̀lé tí mi ò fi ní mímọ̀ ìtọ́lọ́run fi sílẹ̀ kan ọláyè fún mi ni pé mo fẹ́ bọ́ sílẹ̀ hmm. eh, mo fi kúfù mo fẹ́ bọ́ sílẹ̀ eh, mo fẹ́ lẹ́bọ́ sílẹ̀ mo fẹ́ bọ́ sílẹ̀ mo tún wá fa àwọn ẹlẹ́bọ sílẹ̀ mo tún wá tẹ̀lé àwọn tó jẹ́ sí pé tá a bá ti tẹ̀lé wọn ìwọ náà ti di alùsùn náà ti nàbì yìí hàn àwọn bàbá mi jẹ́ jẹ́ nàbì ọlọ́run wọ́n á ní alábi yusuf ní ní tàràkìtù ẹja kíyèsí ní ní tàràkìtù ibi mabahasu wá wà gan nìyẹn ibi tí wàá di mímọ̀ wá tó wà náà ní ní tàràkìtù olùgbọ́ mi mo fẹ́ kọ́ wọnú tíra rẹ̀ dáadáa ìní tàrọ́kìtù anábì yusufu ní ìní dájúdájú èmi tàrọ́kìtù mo fi sílẹ̀ ni o mo fi sílẹ̀ ni o kí ni tó máa tàrọ́kà ní pé a fi nǹkan alẹ̀ wọ́n ní àrọ́fdú wọlé máa lè tìyàr ọ̀kọ́ díẹ̀ kú nù kọ́hárọ̀ wọ́n tìrọ̀ wọ́n ní ní tẹ́ǹpẹ̀ ní àfi nǹkan alẹ̀ òun náà ni pé wọn ò tìláàsì èèyàn fílẹ̀ yẹn mo mú lọ́wọ́ nísìn mo bá fílẹ̀ láì tàrọ́kìtù mo fílẹ̀ fúnra mi mo fínúfíndọ̀ fi sílẹ̀ ìgbà mìíràn máa wà wọn a máa fi tààràtù ṣùgbọ́n kò ní túmọ̀ sí pé òfin fídọ̀ sílẹ̀ wọ́n jẹ́ nípa pé kò jùúlẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ rẹ jùúlẹ̀ tàbí wọ́n fún ọ ní nǹkan kan tó wá ní ọ́là lọ́ba fi ju nǹkan yẹn lẹ̀ gbogbo àtìkè ní àtìkejì ló lẹ́rìí inú al hmm. inú ẹ̀ rí ti pé mo fi ilẹ̀ ní wọ́ọ́rọ́ fúnra mi ló wù mí òun náà láyà tá a wà nínú ẹ̀ tá a ti ànábìyí sọ pé ìní tàràkìtù. ìní tàràkìtù mi قلة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون irú ẹ̀ náà lọ́wọ́ inú súrátù Yusuf táwà iná àyà 17 àti kí lọ́dún tó lọ ń tiẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ nígbàtí wọ́n fi anábìwá Yusuf sílẹ̀ wọ́n ní qalu ya abana inna zahabna nastabiqu wa tarakna Yusufa inda mata'ina qalu ya تركنا يوسف عند متاعنا فأكله الذئب وَمَا أَنْتَ بمؤمن لنا وَلَوْ كُنَّا صَادِقِينَ نعم يانو àwọn máa fi àfi nǹkan lẹ̀ ń túlá sí náà ń bẹ̀. Sọ́lọ́tù Dukhan, Aya 24, ẹjẹ́ kàkà, ó ní. Wàtúrùkì bá àwọn ọmọ واترك البحر رهوا إنهم جند مغرقون túláàsì náà ni Suratul Kahf àyà 99 túláàsì jùúlẹ̀ náà ni ọlọ́run ọba sọ́kọ́ wátàrákínà ba'dahum yawma idhin yamuju fi ba'd. wátàrákínà ba'dahum yawma idhin yamuju fi ba'd. ونفخ في السور فجمعناهم جمعا bẹ́ẹ̀ náà ni sọ́tù nìsá àyà kẹsàn ọlọ́run ọba tún sọ pé wàlìyàkṣà lẹ́dínà law taraku min khalfihim zurriya وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا èèyàn tó fẹ́ kú láyé ọ̀fẹ́ kú o ṣùgbọ́n lẹ́wọ́n tààrà kú ẹ́ wọ́n gbà lọ́wọ́ ẹ̀fẹ́ wọ́n máa lọ ó kú náà ní tó bá ti kú ó fi nǹkan lẹ̀ náà ni hmm. ó fi ilẹ̀ ń tú náà ni náà sọ́tù dùkán àyà 25 àtàríkù bèrè kọ́hùrù wọlé tẹ̀rọ ọ̀nà ló ná ọlọ́run bá sọ pé kam taraku min jannatin wa uyun kam taraku min جنات وعيون Ànábì Yusuf fi ó fi ilẹ̀ ó ní inni taraktu, mo fi ilẹ̀ bí ikhtiyari, hmm. pẹ̀lú pé mo fínúfíndọ̀ fi àwọn ẹlẹ́bọ àtẹbọ sílẹ̀ mọ́ takété ara mi sí mo sì tàwọn náà kéde síra mi hmm. eh, fa Yusuf taraka ahla al-kufr alábi Yusuf fi gbogbo àwọn kèfèrí ilẹ̀ àtàwọn ẹlẹ́sẹ̀ ó jìnà sí wọn fàmọ́ mọ̀ kí fúka àǹtà níbo ni wọ́n wá dó sí bí àwọn kèfèrí sí ọ̀n bá wọn lò tọ́ ọba làkó kọ́ ọba àwọn kèfèrí lò àwọn ẹlẹ́sẹ̀ ńkọ́ sáwọn kọ́ra ẹ̀ tiẹ̀ tó bá là ń bẹ̀ náà àwọn bídí àǹkan sáwọn kẹjọ ń sí wọléwọ̀dé hmm. ànábì yusufu wọ yusufu lẹ́yìn sahara ànábì yusufu nìkan kọ́ lọ́kọ́kọ́ sírú eléyìí gbogbo àwọn ànábì ọlọ́ni ní tàràkìtù fi gbogbo oníranù hmm. oníranù tẹ̀sìn gbogbo wọn ni mo jù ú lẹ̀ oníranù táyé mo mi nà sí kí Eh, bẹ́ẹ̀ ni anabi yusufu nìkan kọ̀ wà laysa fi hadha báyìí gbogbo àwọn ànábì ọlọ́run ni ó ṣe bẹ́ẹ̀ ẹjá wo bí ànábì méjì àti wa ibrahim alayhi salatu wa wọn láwọn náà bọ́pá bọ́sẹ̀ gbogbo ẹni bí ẹni bú ẹni bú gbogbo hmm. Suratu Maryam 46 anábi yusuf kéde pé wà á tàzí lukùn wà máa tàdé ọ̀hún àmì dúnilá wà á tàzí lukùn wà máa tàdé ọ̀hún àmì dúnilá sóòtún níjọ anábi ibrahim ń tiẹ̀ láwọn ní ọmọ bá wọn bí díà ṣe mọ́ ọ̀sán ń pera rẹ̀ ní àlùsùn onísúnnì ìbá bídí àárín onísúnnì ìwọléwọ̀dé pẹ̀lú ń bídí à hmm. ìwọ náà láàrin ní tàwọn àtòkè ń bídí àtòkè àtò bídí àtàrin àtò bídí àṣàlẹ̀ hmm. bá àbárí ọláàárọ̀ àárẹ̀ ọlọ́sàn bá àrí ọlọ́sàn àárẹ̀ ọní alẹ́ ni hmm. Ibrahim ni wà bẹ́ẹ̀ náà ni suratul 78 bẹ́ẹ̀ náà ni àmì ibrahim pé ya qawmi inni bari'un mimma tushrikun qala ya ẹni kí jẹ́ ń lé kí ní kó tún jẹ́ ń ń ẹ̀ǹtẹ̀ ẹlẹ́bọ tó nù àwọn ẹlẹ́bọ gan ọ̀fẹ́ kí èèyàn jẹ́ nílé eégún kó jẹ nílé oòrùn <laughs> láàrin ara wọn tó nù bóun lẹ́yìn ẹlẹ́sìn òdodo tó tún wá da oúnjẹ ah, ah. súnà tó ń jẹ bídíà ah. ọ̀rọ̀ dá níparí o mm. anabi wa salam mi tún anabi ibrahim anabi ọ̀nà

واشهدوا أني بريء مما تشركوا ẹ̀rìbáni anábíwá أنا sallallahu محمد صلى الله عليه ti hàn náà ọ̀rẹ́ mẹ́wàá pé tànábì Hud lélẹ́hùn o ah, tànábì wa Ibrahim lélẹ́hùn o tànábì Yusuf lélẹ́hùn o sóòtún wá ní ọ̀wà nígbà tànábì wa Muhammad náà ẹ̀rọ wa anábì Suratul An'am ààrẹ 19 ọlọ́run bá sọ fún wa nàbì kéde fáyé ní kúlí ọba ti rí kúlí ní àlùkùránì má yọ ọ̀sọ̀ nìyẹn hmm. ìwọ náà kéde tiẹ̀ náà bí ọba wà ìwọ àfa àtọjọ́ ń súnà gbangba yìí jáàmà mú kí jáàmà bí ọ wà pẹ̀lú àwọn bídíà kéde sáyé sọ kí lọ ń dọwọ́ bò sí tí ń tọ́ ọba wà lórí ẹ̀ bá dá ọ lójú anábìwá Muhammad sallallahu ọlọ́run ni ó kéde ẹ̀ kúl innama huwa ilahun wahid. قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون ẹlòmíà sọ wípé ibi tẹ́lẹ́bọ̀là mm, náà lọ́lọ́run pa náà bìláṣẹ náà lọ́gbọ̀n ọwọ́ àgbọ́ tó ń bí díà náà ní sí ṣúrọ́tù láàrin àyàm àyà 68 ọlọ́run ọba ń sọ fà náàbì pé rọ̀ àìtàlẹ́dì ọ̀rọ̀ آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره سورين وانسين وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين سورة الأنعام آية 68 ní tọ́bá lọ ka tẹ̀fṣíru áyà yìí àwọn sàbíà nẹ́bì rọ́jẹ̀ láàrín wọ́n sọ pé áyà yìí nípa àwọn oníbídíà ni wọ́n wípé tọba ti rí wọn yàkúdúnà fi àyàtìna kí ló wá sí fàárín ránhùn ya sá fún wọn ni ó tẹ́mọ́ láwọn ò sí bídí àmà ẹ̀hẹ́n ẹ̀jíjọ máa ti padà wàyí máa yóò sí yánú لك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين wàbíhádà zọ́hàrà jẹ̀líyàn ọ̀hàn kedere báyìí pé ìnà tàríkà ká fi àwọn ẹlẹ́ṣẹ̀ àti tẹbọ àti ti bídíà ká jù wọ́n sílẹ̀ uwa asìlù dínì l'àmbìyà ó ní ìpìlẹ̀ ẹ̀sẹ̀ àwọn ànábí ọlọ́run lápapọ̀ kọ́lọ́n bá ní sí ọkọ́ bá ti sàlámù àti àsàlátù fún wọn wà ánà àti pé àwọn ànábí ọlọ́run yìí mí ìsìpẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ wọn yìí dàpọ̀ wọn á mẹ́lẹ́sẹ̀ pé ọlọ́run kúkú mọ dánú wa wọn ni ọmọ bá wọn ṣe pé ìpìlẹ̀ àwọn ànábì ọlọ́run ni pé wọn wọn jókòó papọ̀ wọn yìí gbòdì wọn yìí lòdì wọn yìí sí wọléwọ̀dì fàlàyà tí ń bẹ nígbò lásìkò tá a wà yẹn ṣe súnà nàbì a lè pé príncipù ṣèitán ni hmm. wọ́n sọ pé najtami fi ma tafakna fihi ويعذر بعضنا بعضا فيما, فيما اختلفنا فيه نجتمع فيما اتفقنا فيه ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه يعني نو اه اه kò ní ìdí ká má ṣe máa sọ̀rọ̀ ń bí díà kankan ń bí díà náà ní nǹkan tá jọ ní tó papọ̀ àbí eh, gbogbo ń bídíà náà lónìí àjọ ń kí wákàtí máa lọ kọ́ra nìkan náà ni eh, wọ́n ní àánú ah, ẹ má kàn dẹ́mu ń bídíà o ọ̀rọ̀ tí wọ́n ń sọ nìyẹn o nàìjíríà ẹ já pápọ̀ mm. níta bá fẹnu kò lè lórí nìkan ni ká máa discuss abájọjókò mm. ẹ má sọ̀rọ̀ pé ẹnìkan sin tí ọ̀dà nú ẹ̀sìn mm. ẹ sá dàkẹ́ ń bẹ̀ ẹ pàtì ẹ pa bẹ̀tì ní o ẹ má sùbẹ́ o àwọn eh, ti ń gbé kiri báyìí ó yẹ ti pẹ́ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mìíràn tí wọ́n ti ẹ̀wà fẹ́ dá súnnà mọ̀mọ̀ yàtọ̀ sí dídá ah. torí fún wọn ní ẹ̀sá ẹ̀padlọ́ọ̀kì ẹnu yín ni o ọ̀gbọ́dọ̀ hmm. sọ pé dídá ń bẹ nínú tí wọ́n ń ṣe dídá ni wọ́n ń ṣe ọ̀gbọ́dọ̀ sọ àléébù jọ kankan hmm. ẹ̀yìn kọ panu rẹ mọ́ ni gbọ́dọ̀ tàǹpà kálukú bá ẹ̀sá dàkẹ́ ń bẹ̀ ni wọ́n lọ́kọ̀ di sítámà òbí hàzì ìlẹ̀kọ́ ìrẹsọ̀gbìn àwọn kankan tí ẹ̀ ti lo wọ́n ti lo ọ̀rọ̀ yìí wọ́n ti fi jókòó pẹ̀lú àwọn Júù gan hmm. àwọn àfáà wọ́n tún jókòó pẹ̀lú jù wọ́n jọ ń ṣe mítí ah, ah. wọ́n tún jókòó pẹ̀lú àwọn nàṣọ́rọ̀ ah, nítorí pé wọ́n ti gbàgbé pé ọ́sà ní nǹkan tó pa wápọ̀ kí ló pa wápọ̀ pé ọmọ ènìyàn ni wọ́n sì lè pa wápọ̀ pé àwọn náà bí wọ́n gbọ́ hmm. eh, kò tíra àwọn tíra gba tíra tiẹ̀ gbọ́ wàdà kàlú arínú wọn tó wọnú chọ́ọ̀chì nínú àwọn mùsùlùmí hmm. ó tún lè máa ṣàfihàn ara ẹ̀ sínú súnà ńgbà mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣàfihàn ara wọn sínú bídíà tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ní ọwọ́ ọbẹ̀ yẹn jù wọ́n á lọ jókòó ní ṣọ́ọ̀ṣì wọn wà rọ́ọ̀fà kó kú lẹ́bi sọ́ọ̀bù wọ́n ti wá bá gbogbo ẹni burú rìn tó jẹ́ sí pé kì í ṣẹ̀mí rẹ̀ ẹ jẹ́ ká dúró láàrin tó di ẹ̀kọ́ tó di tí ń bọ̀ lọ́la a máa tẹ̀síwájú lé oríṣiríṣi omi ọgbọ́n ọ̀pọ̀ nínú ara ẹ̀ jẹ́ ká kí àyẹ̀rẹ́ kan sí ọlọ́run bá sọ pé. ọ̀rọ̀ يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون ọlọ́run kẹwàá kò ṣàpọ́nlé wa kò wa ẹni ò bá kẹsó ti sórí rẹ̀ ọlọ́run kẹwàá kò ṣàpọ́nlé wa kẹwàá ẹni ò bá kẹwà kò ṣàpọ́nlé wa ọlọ́run kẹwà kò ṣàpọ́nlé wa ẹni ò bá kẹ sókè sórí rẹ̀. ọlọ́run kẹwà kò ṣàpọ́nlé wa ọlọ́run kẹwà kò ṣàpọ́nlé wa ẹni ò bá kẹ sókè sórí rẹ̀. ẹni ò bá kẹ sókè sórí rẹ̀. ẹni ò bá kẹ sókè sórí rẹ̀ ọba kẹ́sọ́ ti sórí rẹ̀. Ẹni ọba kẹ́sọ́ ti sórí rẹ̀. Ọlọ́run kẹwàá kò ṣàpọ́nlé wa. Ọlọ́run kẹwàá kò ṣàpọ́nlé wa. Ẹni ọba kẹ́sọ́ ti sórí rẹ̀. Ọlọ́run kẹwàá kò ṣàpọ́nlé wa. Ọlọ́run kẹwàá kò ṣàpọ́nlé wa. Ẹni ọba kẹ́sọ́ ti sórí rẹ̀.